sábà lò bẹ́ẹ̀. Ìjọba wa ní ó wà ọ̀kan fa kọ́ ní sábà lò yẹn sí. Pé ó wà ọ̀kan fa rẹ̀, ó dá dúró, ó dá nǹkan mi dúró. Ìgbà kí ẹ gbé kẹ̀kẹ́ lẹ̀ olóró níbi màá na wá kíkọ́ àti ọ̀sọ̀ ìwọ̀n yẹn sábà lò ní àwọn ọ̀kọ̀fà wá kọ̀fà ní wọn lò. Kọ́lá tó ń fa nínú àfọlùlọ́gbà nínú àwọn àlà òwúrò oúnjẹ tó kọjá lọ nínú fáre tó gbajúmọ̀ ó ní àlèwáwú wàlùkọ́ wàfà mẹ́tẹ̀ẹ̀fà yẹn afúnú yẹ tó lo àyà lọ bẹ́ẹ̀ bá ń túmọ̀ lórí sábà sọ́pọ̀ tó ní wákọ̀ pàdé àlèwákọ̀ wọ́n túmọ̀ lórí sí mọ́tò ìyẹn pé kéèyàn wá bí kẹ̀kọ́ kí kẹtùrú pàṣẹ nìkan súnmọ́ yìí kọ́ sọ àlẹ́ yìí ìpẹ̀lẹ́ láwa ti máa kọ̀ǹpí àwọn ọ̀sẹ̀ sí abálẹ̀ ìṣòwò. قلت الشيخ بسام أنا وافقتني ومن هذا الأصل المكيف يوخى في الوقت alátara ìpìlẹ̀ tá a sọ yìí láti mú gbólóhùn wá fún fa iná ò máa ń fi pèlè àbò torí pé ìpìlẹ̀ ìjẹta la fi ṣe wá wá fún àdìgbé àdìgbé mọ́lẹ̀ kí wọ́n láti kí ó jẹ́ wá sí tàbí ṣàǹfààní àgbàrá ní ìṣàlàyé wàtàrí ìṣòro ṣẹlẹ̀ àgbègbè ìdàgbàsókè ìdùnnú ìgbóníyàn ìsìnkú náà pẹ̀lú wá. Ani hapsu máa jẹ́ máa ń làwọn ènìyàn sábà yẹ pé máa ẹni tó ní nǹkan kó àbáta máa làwọn pírọ́pátì rẹ̀ alùpùpù sábà lè pírọ́pátì tó lè fún ní kó wá gbé lẹ́kọ̀ọ́ ma baqa'u aynihi an tasarrufati wa rahmati. Tó ti dé pé ní àìmọ̀ nǹkan yẹn gẹ́gẹ́ ìpínlẹ̀ nǹkan ó tún wà lábẹ́ àkóso rẹ̀ ó lè máa darí ẹ̀ ṣùgbọ́n àwọn àǹfààní tó bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òdìgbé lẹ̀ pàtàkì bí ìlúmọ̀ nǹkan á ti aláṣẹ ní ànáwá ìfọ̀n kó wá ní àwọn àǹfààní tó bá ń jáde ò lára nǹkan tó yẹ pé ìdarí rẹ̀ ti tún lè wà lábẹ́ ṣùgbọ́n àǹfààní tó bá ń jáde ò ìdìbò ayé ò máa lọ nínú àwọn ẹ̀ṣẹ́ olóore ilé tí mo ní mo gbé lẹ̀ ó lè mọ kọ̀ǹtúrò ẹ̀ ẹ̀rọ ṣùgbọ́n àǹfààní ẹ̀ nǹkan ló wà ní wọn nínú àwọn ó darí nínú àwọn ẹ̀ṣẹ́ olóore ìtìgáwájú ẹ̀la láti tó ń gbé ọlọ́run. àbí ṣọ́ọ̀bù tí mo ní yìí mo gbé ilẹ̀ àǹfààní ẹ̀sìn mo lọ báyìí mo ti pé ìpín dẹ́ńkẹ́ yóò sì ṣẹ́kù ó yàtọ̀ pé ọ̀rẹ́ tá a ti ta yẹn tá a fún lówó ó ti mú owó lọ yẹ pé ní nǹkan tí ó mọ bí àǹfààní yóò wà ọ̀fà rẹ̀ yóò ṣàbáfà ẹ̀yẹ kó gbé mọ́lẹ̀ káǹfààní ẹ̀ máa lọ sí àwọn àyíká yìí fi ṣe olóore yóò wà tuntun ní tọ́lọ́. حكمه إذا دون كي الاستقرار في جدد alififun yẹn lọrùn pé dẹdẹ ẹgbọdọ tó wá tù ẹtí ní pọrọpàtì tó pọ̀ ẹgbọdọ fi léyìn kẹlẹ kẹmọ bí kẹmọ àǹfààní bẹ kó mọ bẹ fún àwọn òru kan kó mọ bẹ fún ọtọlábàtọ lẹ́yìn kó mọ bẹ fún dáwà kó mọ bẹ fún àákọlẹ ọlọ́run ẹni àlefin láti mẹsí gbọnà wọn fà bẹ́ẹ̀ni ìbáà tí wọn lè dájọ ìsìn báà. kíláà ń kọ́ ní ìṣèlú àfọwọ́ ló ń ṣe lójú ní ìṣẹ̀kọ́ wa. ẹ̀bá ní ìkẹ̀lẹ́ mọ́tò àpò pàfẹ́ tó kàn wú àwa. èyí ẹ̀ dẹ́gẹ́ ọmọ kò kí wọ́n lè wájú lóde. Tá a bá ṣe àgbàládá, mo tá a bá ṣe kò sí ẹsẹ̀ ńlẹ̀ fún Ọ̀nà náà ń pè ní àlùmọ̀dù nípa Ẹ̀dọ́ ọ̀nà bàbá ni tó ní nǹkan pa. Bàbá lágbàdàgbà ti ní ẹ̀ pọ́pátì ẹ̀ṣẹ̀ wá ó yàtọ̀ sí ọ̀rọ̀ ṣàká tó tó dẹ́dẹ́ ní ogbòrò tuntun ogbòrò yọ. alẹ́lẹ́ ìlú ìdájọ́ kásíwá wàkọ̀dé sábàkà bí súnná tí di àhàdí ìfàkẹ́ sí ọ̀rọ̀ àwọn àhàdí tó pọ̀ ló bá ṣe nínú súnná àlẹ́bí nínú ẹ̀mí àdéhùn yìí lẹ́pẹ́ òun náà bá kọ́kọ́ lábẹ́ wá tó yìí أتترك إذا مات ابن آدم انقطع عمل انقطع عمله إلا من ثلاث يتي يبقى المشاهد الفتر يكوني أولاده في بلايين àwọn ládá tí ó máa ń gbẹ lórí iṣẹ́ tó ti ṣe tẹ́lẹ̀ náà àti mi tó máa tuntun mọ́ àyàfi àwọn ìtàn mẹ́ta àwọn mẹ́ta wọn. ẹ̀rí mi nínú àdéhùn àlejò ọ̀pọ̀dé ájùmọ̀ àsọ́dúró àwọn mìíràn sọ̀há àbátà ọ̀tà àlẹ́yìn àwọn ẹni àkọ́kọ́ wọn ni àsọ́dúró àwọn ní àdé ọmọ tí àwọn ẹni àkọ́kọ́ nínú ọmọ ìkọ́lá tó mọ̀ mìíràn sọ̀há àbá ń bá gbọ́dọ̀ pé ní àwọn sọ̀há àbá àtàwọn wọn àlẹ́yìn wọn lẹ́nu wọn kò lórí ilé alájà wá sí ọ̀nà sórí pé jàwáàbù rẹ̀ tó tọ́ ni tó wà kàwé síbi bákan náà wà ló dúró mi yìí tí ẹ bá tó wá sí ẹsẹ̀ àlàáfíà ọdún tó ń tẹ́lẹ̀ wá ẹgbọ́dọ̀ mọ̀ kọ̀ǹtìmẹ́ǹtì ẹ̀ nínú àwọn ìṣòro wá kó. أن الإمام الترمذي رحمه الله تعالى أن لا نعلم أحدا من الصحابة wọn náà kọ̀kọ́ sí ní nǹkan àmì ẹ̀yìn wọn ní àwọn ẹni kọ̀ọ̀kan nínú ọ̀sọ̀hárà tí ẹni kọ́lá nínú ọ̀sọ̀hárà àbúrò ọ̀sẹ̀ tó gbá wájú sáájú lẹ́yìn ọ̀sọ̀hárà làwọn sáájú àwọn tàbí ń ká ẹni kẹ́kọ̀ọ́ àbí náà àwọn onímọ̀ ìtẹ̀sí lọ a lè ṣe wá sí ẹnáwó rẹ nìkan tí ó yàtọ̀ lórí ẹ̀. àìsí ní àfihàn ẹ̀rí méjì ti mú lẹ́yìn sí ẹ̀rí àkọ́kọ́ àti ìfẹ́ àmẹ́rì ẹ̀rí ẹlẹ́kejì ìjìmọ̀ àwọn kan ní àfihàn ọ̀pọ̀ ẹ̀rí kó mẹ́ta kílẹ̀ lẹ́kẹta. Náà oní ẹni ìtumọ̀ ìtọ́kọ̀ sí ẹ alẹ́ yẹn lè tó mẹ́fà alẹ́ bá kọ́kọ́ ní hadithi alẹ́ bí alẹ́ ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ kọ́ ẹnà sọ̀rọ̀ ẹ̀rí kọ́nà àlùkòrán ẹ̀rí dà torí pé kòrò àníyí lé mú yí pé àhán kùránì ò sọ èyí wà fún ẹ̀kọ́ àwọn àgbà ọmọ ọ̀rọ̀ túlú ọ̀kùnrùrù ọmọ ẹ̀yà ká kù máa nìyí ọ̀sán. àbí àti ọ̀rọ̀ ha láti ọ̀rọ̀ ọ̀rọ̀ láti ẹ̀rọ ti sẹ́ gbàdó ti sẹ́ ti sọ ọlọ́run ti kí ọlọ́run ti sọ olùkọ́ àwọn ẹ̀yẹ ń ti fọ̀ àná ìhàwá ìnìhùwà ìgbà wáhẹ̀ ìlú ha. nígbà tó ṣe ní ìkọ́ni pé ẹ̀yẹ tó mí wọ́n ti gbàgbé pé nǹkan náà ìbá ti sọ ọlọ́run ló ní kó ní kéde ọlọ́run ló ní kó sọ. قال جابر لم يكن أحد من أصحاب رسول الله صلى الله عليه وسلم مقدرة مقدرة إلا وقف jábìrì ní ààrẹ nìkan tó lágbára tó ní kápá lórí nǹkan náà sọ̀hábà àdúgbò tiwa yẹ pé ká máa ṣe wá kó báyìí ó gbajúmọ̀ nínú ìgbésẹ̀ ayé àkàbà ní ọ̀sẹ̀ sápadà kàfún wa díẹ̀ nínú ẹ̀ ní sàrọ̀lá àhàlà. Wàbí àfàyè ọjà mú ìjìmọ̀ olùkọ́rin ní kọ́tọ̀n. Ẹnàkàbí lè láti mọ ìjìmọ̀ ìpanupọ̀ àwọn àlùkọ́rin ní kọ́tọ̀n. Àwọn sẹ́ńtúrì ìfagbọ́lá fún àwọn jẹnẹrétẹ̀ ìfagbọ́lá fún àwọn jẹnẹrétẹ̀ ìfagbọ́lá fún wọn fà bá mélòó ni wọn kàjá ẹ bẹ tàgbàlá mélòó mẹ́fà pẹ̀lú hadith àfẹsẹlẹ káyọrọ náàtì ọrọ ní wọn fà bá sọmọ lẹbínà pẹ̀lú náà àwọn kan àwọn tàbí sọmọ lẹbínà pẹ̀lú náà àwọn bá tó máa ń fi ilé ìlú wọn kí ìdí ọ̀rọ̀ múlẹ̀ ta á ń tọ́ sọ ààrẹ nìkan nínú àkáàbùn kùrú nínú pàtọ́lá tó dé bí tó sọ torí ẹni wọn ká owó ní ìgbìmọ̀ òtún wá tó wá tó tún wá fi yàtọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí wá lórí òtún wọn táwọn ẹni tó pé àwọn tó dáa sí i. ẹni lọ́sọ̀rọ̀ ilé àmọ̀ pé ní ìfamọ́kọ àwọn sẹ́ńtúrì tó dáa jù ní sáà sọ̀rọ̀. fàlàyé sọ́kàtù ìlà ìlà àkùbà tí ìlà àkùbà wá ṣẹlẹ̀ lẹ́yìn wọn àlùmọ́ta fún wọn. olùkọ́ yìí àwọn tó dáa jù ẹni wọ́n kò lulẹ̀. wọ́n bá wọn fà ń sọ ọ̀rọ̀ àlejìmọ́ àgbẹ̀nu òṣùlù fíkì nínú àwọn mọ̀sọ́dún lè tù láàrin níbi àlejìmọ́. àwọn afáàmù fà ìjìmọ́ òun fà kàn sọ bẹ́ẹ̀. ìyẹn ni àlejò òun fẹ́ ní àbáwọn ní ìjìmọ́ òun gbà tí ẹnu fẹ́ kò ní o. torí pé ẹgbẹ́ ní ṣe tí àwọn àfọ́ olóòtú gbé fún ìjìmọ́ òun ìrímúṣẹ́ tòrò wọ́n ní gbogbo ọmọ òṣìṣẹ́ nínú àgbáyé àkọ́kọ́ láti kọ́ ọmọ ẹ̀kọ́ ẹni tó wọ ìṣẹ́ àti gbogbo ẹ̀kọ́ tó ní ìṣẹ́ ìlú lágbàáyé kan wá kójọ pa ààyè kan lórí ọ̀rọ̀ kan tí ò tẹ̀lẹ̀ láyé sáré ayé àlẹ́bí kí gbogbo wa àti kẹ́nìkan mọ́ yàtọ̀ agbọ́bọ̀dá àwọn mùsùlùmọ́ àwọn mùsùlùmí lágbàáyé lẹ́yìn gbogbo ìjọ ráyè kojọ sí nìkan lọ́nà àti wọn mọ̀kọ́ yapa a níbo là ní mọ̀kọ́ yapa tẹ́lẹ̀ mi ò bá fọ̀rọ̀ ọmọ wọn kọ́ ìyapa kan wá lónìí pé àlejìmọ́ òkùnkùn kínú wọn sọ̀rọ̀ ìjìmọ́ ní ẹ̀kọ́ gbogbo ní bá dákẹ́ àkà gbogbo àtàwọn àkàlẹ̀ ajẹ́kíní àti ní ìjìmọ́ bóyá lónìí ò fẹ́ sọ̀rọ̀ bóyá ó sì rújú mẹ́rin àmọ̀ ẹ̀nígbà tó ó ti jà jù ẹ bá wọn tẹ́lẹ̀ wọn náà wọn ń sòfin ẹ bá bẹ́ẹ̀ sòfin kí wọ́n bẹ́ẹ̀ gbómi kálukú sọ̀rọ̀ pé ẹ tàbí ẹ wò pẹ́ẹ́ tó dá kẹ́yìn tó ń gbà ká. níbi ní ìjìmọ̀ àwùbá owó sọ̀rọ̀ oṣù rẹ̀ ṣùgbọ́n ìtẹnu kò ẹ̀rí ṣe ìjìmọ̀ ọ̀tá lè dámú ìjìmọ̀ ọ̀tá ni àwọn sọ̀rọ̀ ní gbogbo nǹkan ẹni gbogbo nǹkan wọn ní ti gbogbo wọn sọ ní ẹgbẹ́ tó tako ẹ̀ta nígbà tó gbogbo ẹni fẹ́ nú ìdùnnú òṣòro òṣòro ìyẹn ni àdìmọ́mù sáré máa pe pé tòrọ́ ọmọ pé àwọn ìyá pa tí mo rí kọ́kọ́ lọ́wọ́ ìyẹn ní bàbá yìí tó fún ìjùmọ̀ wù àwọn ayé ìjàpá àkọ́kọ́ àsìkò tí wọ́n máa lè tilẹ̀ rí ẹnu kò lórí pé ìjùmọ̀ wù sáà yóò bá dúró lé lórí kò sí àpamọ́jọ. bàbá ní fàlẹ́ àyè sáfà fún ilẹ̀ àtìlẹ́ àfẹ́ ìbàdàn lẹ́yìn àwọn tó sẹ́ńtírì tó ga sáàtọ̀nù ìjùmọ̀ wù tó wá wáyé àbí ìṣèlá ìyapa tó bá wáyé lórí báwọn pa ń sí. كما ذلك كما جاء عن شريح أنه أنكر الحبش على حبش على حبش أخوانه يبقى في شريح كما أعطاه وطاقه يعني في حبش متكفي كان لك وأنا بسرعة فقال أبو حنيفة لا يلزم أنا أبو حنيفة من كي أنا ما لازم أكون يعني سبحان الله وخالقه جميع أصحابه طبعا أصحاب إمام أبو حنيفة حنفية أبو كاتب الحناف او وكان في إمام المهم لكي أما الصدر الأول من الصحابة والتابعين كنا تلوي رأي أنواع أنواع فضل ولا قدوية فهو أفضل الصدقات التي حق الله عليها inú àwọn sọ́dápọ̀ tí ẹ̀sìn ṣe wá lójú kòkòrò sí òní wá ti jẹ́ lè àwọn sọ́dápọ̀ tó ń da iná tó ń sàbí ká tó ń kéde sàárà àjọ kan sàárà bá ti ń bọ̀ fún yẹn ní nǹkan àánú ọmọ ládá tó wà ń bẹ̀ káwọn tó nǹkan yẹn agbélẹ̀ jẹ́ sàárà lọ lóko ìgbà tó àǹfààní tó ń jáde láyé sí i ládàá yìí ládàá tó pọ̀ wàá bá nǹkan bí mo lùkọ̀rọ̀ tù àlẹ́ yìí ìlà kan àwọn fún ìṣẹ̀lẹ̀ ìyá ẹni ọlá yóò máa jẹ fún wákùú tá a bá ṣe tó ẹ tó bá tẹ̀lé àmọ́ mọ̀kúrà bíbí wọ́n ti àwọn ọ̀sán àlà bákan náà tó yẹ kó ní ojú rẹ ọlọ́run á fi wá àfi nítorí tọ́lọ́run. موجهة موجهة مصارفه إلى وجوه البر والإحسان موجهة مصارفه أفضل sádájú àwọn nǹkan tí máa ń jáde níbẹ̀ sábà ń lọ́ra rẹ̀ sádájú ẹ̀kọ́ ìlà àwùjọ ìdír wàlúùfà tí kò máa jẹ́ nǹkan dáadáa. pé oríṣiríṣi wá fún làwọn èèyàn ṣe lónìí tí o ṣe tẹ̀sí náà fi ṣe ẹnu oníṣègùn tó ní kíní pẹ̀lú foundation rẹ̀ àrí oní tó gbá bọ́ọ̀lù tó ló ń gbé ìjọba ilé àrí ẹ̀yìn àrí tó ní ká máa fi tọ́jú àtọ́bá ní àpòbíọ̀ torí kó náà ti ní rí ẹjọ́ pẹ̀lú pé tó ní mo fẹ́ gbá lábárí lọ́wọ́ òṣìṣẹ́ kódà nínú mẹ́rin tó jẹ́ pé ní bóyá nǹkan tó máa fi ṣe ìranù ló ń gbé tiẹ̀ lẹ́ẹ̀kan gbogbo tó bá tó ń bẹ̀rẹ̀ kẹ́mi fi sponsor nǹkan ìyẹn ṣe ìlú ìlú ìrìn ẹni ìta rẹ̀ kan bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wà ṣẹlẹ̀ ìyá òun rẹ̀ lọ pé ó bá ṣẹlẹ̀ àmú tàbí nígbà tí yẹn ní sọ́ọ̀bù ọtí tó ní gbogbo ọtí máa ń rí bẹ́ẹ̀ o ẹ máa fi epo sí mọ́ṣáláṣí ṣé ìpínlẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ àmú kó bá wù. àkọ́kọ́ bá ṣẹlẹ̀ àmú ẹlẹ́ẹ̀kejì ní kápẹ́ owó ọlọ́run. ẹlẹ́kẹ̀ẹ́ta onígbẹ́jẹ́ pé nípa adájú rẹ̀ kọ́ pé ká máa fi àǹfààní tó bá ń jáde níbẹ̀ sí tó jẹ́ ojú ọ̀nà dáadáa ní ìbìnà ìrìnà sáájú ní amọ́ṣáláṣí àbí kọ́. Èrò mi ta wà nínú ìṣẹ̀lẹ̀ tó wá fún mi. Ní amọ́ṣáláṣí ayọ̀ máa kírun bẹ́ẹ̀, ẹ̀wọ̀n gbọ́dọ̀ lọ́ bẹ́ẹ̀, ẹ̀ ìrántí ọlọ́run bẹ́ẹ̀. pọ̀lùmí àánìsì àdá ìmìlẹ̀ náà pé ajé máa ràn yàn lọ́wọ́ láti lọ sí kọ́mọ̀ tó sáǹfààní rẹ̀. pé àwọn atọ́lábá tó lẹ̀ ẹ́nu ẹ̀ máa náwó yìí fún wọn. ẹ̀rọ fún wọn. ẹ̀rọ alùpùpù mi lè lárúbá tó náà mọ̀ṣáyé tó bá bẹ̀rẹ̀ síra mi síra bá fẹ́ bẹ̀rẹ̀ ní o pálí náà lọ sí wa tí ó ti jẹ pé mọ́sára tó pẹ́ dáadáa náà ti ní náà lọ sí ra ẹlẹ́yẹ tó wá fún ẹnìkan ẹlòmíràn ẹsẹ̀ tó ra jáde ẹ̀kọ́ náà fún sẹ́ẹ̀lì nìkan wá fún ẹnìkan pé gbogbo tí ra tẹ́fọ́tà tó kó sáǹfà ní ìmọ̀ náà tọ́lọ́bàtò lẹ́yìn. àbí nǹkan tí ó jẹ kí ọrùn ẹ̀kọ́ sáwọn fàánì lẹ́tí bá ti sanwó ní ẹ̀mọ ìsanwó ẹ̀tọ́ mọ̀ fún akẹ́kọ̀ọ́ náà ní kíni lòwú nínú àwọn wákùn tó yẹ pé wọ́n gbé nǹkan lẹ̀ nígbà bá rí bẹ́ẹ̀ mọ̀ sí sponsor ọdún kẹbẹ̀. bákan náà wọ̀dà ọ̀sẹ̀ ìlànà àbí títí bá ń jáde látara nǹkan tó wákùn ẹ̀mọ̀ ìṣẹ̀dá wà ẹ̀sìn ọ̀pẹ dáwà ní tó kẹnu ní àbí ó kẹnu gan torí pé gbogbo tó bá ti mú ní ẹ̀kọ́ tó lóun yé òtúbọ̀ sàmì dáwà ọ̀rọ̀ ọ̀mọ̀ta ọ̀fọ́ǹsì ó bọ́ síbẹ̀ àyàn lè ní ìlú tó jòkó dá mọ́sálásí lè bọ́ síbẹ̀ kó tó wọ́n fún bó láti pèpè àníbi ìnáwó kan lórí ọ̀rọ̀ ṣùgbọ́n kan náà wà ní wàṣà àrùn ìyàkà ìlú ìjà àfàwọn tó jẹ́ dáadáa ẹ̀rù kí ẹ ti fẹ́. Nà ní ẹ fún ara wọn ẹni kan káàkiri organisation tó pọ̀ káàkiri káàkiri. Ìtagbẹ́ bọ́ọ̀lù fún yàn. Ìfi aṣe nǹkan sádùúgbò ó jẹ́ nǹkan àǹfààní lọ́rẹ́ mọ̀ sí àǹfààní. Wàkọ́ kí ní ìlànà báwo lè fún ọba? Àbí èèyàn dájọ́ rẹ̀ fọ́ àwọn ẹbí ẹnìkan lọ pé nǹkan nǹkan nínú àwọn dúkìá wọn ti wá fẹ́ bí wọn ara tó ń ti dòrò ẹbí pọ̀ ní a olóyè olówó nínú ẹbí nínú wá sí ìtẹ́jú ẹ̀lọ́ fún afẹ́kùn agboolé wa tó ní ẹbí tó ṣe àti dáadáa bẹ́ẹ̀ bákan náà wọn kó kọ́ wọn mọ̀ sàkéyìn àtàwọn aláìní alfàkín wà lè kéyìn ṣe tọ́tọ́lọ́jì kan àrí ṣe kẹ̀kẹ́ náà kan nílé àwọn afá àwọn ọ̀tọ̀ àwọn ìyàtọ̀ tó wà láàrin ọ̀rọ̀ tọ́tọ́ pọ̀ ṣùgbọ́n èyí tí èèyàn fẹ́ gbà mọ́ ni pé alìkínú ó sì tún ní bí ẹ̀jú ta ni lọ alifàkírò lọ sí fàkírò tó lé wọn bá bá mi lè lẹnu níta fàkírò lẹnu tó yẹ pé tó bá jẹ lẹ́mìí yóò tó máa ronú títúnú sọlá ní alìkínú sì lè ní nǹkan díẹ̀ lọ́wọ́ ń tẹ̀ ọlẹ́rìí mú ìfẹ́ gbẹgbẹgbẹ gbẹ tó bá gbẹ pátápátá ńlá náà aláìní ẹlòmíì lè ní ṣùgbọ́n bó ti ní ẹ̀rú ń bá pé káàánú lò ní bí ọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo ẹ̀ lè rí kíní tó tó dáa ní. bákan náà wọ́n mú pa adọ́tẹ́ àdùnnú pé ìwọ̀sọ̀lá alẹ́ àtọ́ àtúndà ìgbà àlà. àgbéká dájú ẹ̀kọ́ pé àwọn ẹni ẹgbẹ́ àwọn ẹ̀dá ẹ̀dá ká máa fi ràn wọ́n lọ́wọ́ lórí ibi tọ́lọ́ yóò ṣe jẹ́ nírọ̀rùn ṣíṣe fún wọn ẹ̀rìn àwọn dáadáa bá fẹ́ ṣe dáadáa yẹ kó nẹ́ẹ̀sì níbi ìrànlọ́wọ́ ìdí ó jẹ́ nǹkan ìrànlọ́wọ́ fún wọn ní nẹ́ẹ̀sì àti fún wọn. àwọn eléyìí ni wá sí ti ó bá lọ́sùn tó kàṣọ. àmọ́ àyè yá ìjọba ọ̀kadà àwòrán ẹ̀ ẹ̀ ń bá gbé nǹkan ẹ̀ tó wá ti hájúlẹ̀ lórí àwọn rẹ̀ nìkan kí a máa mú nìkan nìkan máa bẹ́rẹ̀ tètè kan yóò pọ̀ wá látàkẹ́ àbí àwọn tá lè jogbo ẹ̀ bísí lè wá sí bọ́lá òkè wá sí kọ́ ẹ̀ tó wọ́n tó nílẹ̀ làálà ìròyìn ìrùn nìkan má bàa pa ẹ̀ gẹ́gẹ́ wá sí ọmọ ẹ̀yẹ́kẹ́ta lé àbí bàbá hàn níta hàn níta dé ilé bàbá wọn ẹ ilé tó níta hmm? ẹnìjà tó bá ti kú ìgbà tó ń tọkọ bá ti kú kó wá ní ṣẹlẹ̀. fahimta you zan yi ta a kan nufi ba a kanan da zai kuwa jawabin yin fi da tukule wajen sunan ko ìtàkùn báyìí pé ó ti di tí wọn ń tó bá wọn lẹ́yìn lókè ẹ̀kọ́ ní kọ́ ọmọ yẹn yorùbá ẹ̀rí ẹ̀rọ ọmọ burúkú á ọmọ burúkú náà mọ̀ ilé kékeré wọ́n ti ta ilé bàbá wọn ilé bàbá wọn kọ́kọ́ bàbá ti kú ẹ̀ á tó kókó ní wọ́n bá tó kó ẹ̀ lè fà á wọ́n ní kí ẹ̀ máa bẹ̀rù rẹ̀ àti ilé ọmọ yìí lè fà á ti bá kú wọ́n á mú omi tẹ wá kú ẹni wọ́n pẹ́ àlẹ́ fákẹ́ni wá kú ṣùgbọ́n wá kú yìí náà o àwọn ọmọ yìí náà ní ká máa bẹ́ẹ̀ ní ẹ̀ka ìkọ́lé ó gbé ilé wa ìjọba ìjọba wa ti wá dé ẹgbẹ́ bí a ti wà kó fàtó àbáta yìí mọ́lẹ̀. ó wá bá ẹsẹ̀ pé àwọn ọmọ mi náà ní ká mọ ìtawá wà ní ẹ̀rẹ̀ pé kò fẹ́ kán tà tó tó tó tó ń bá ti kú oríṣiríṣi ìkan ló lè ṣẹlẹ̀ ó ti di tàwọn ọmọ náà àdúgbò lè kó ṣe wàhálà kọ́ wọ́n wá tà fẹ́ lómi wọ́n pè wá sí wọ́n kà jàǹfààní tó bá jáde rẹ̀. ẹni pàlú mi sábà láàyè kí òkùnmọ̀lúwa nínú ẹ̀sìn sàwà bò wà fà lọ. ẹni rere àtọ́tọ́ ẹ̀sán wa sí ìlú òyìn bẹ́ẹ̀. ẹ̀sán wa sọ̀tọ̀. torí àpẹyẹ tó àwọn ẹni yẹn náà ní ọwọ́ abẹ́gbẹ́ pè ní kéfù wá sí fún ọjọ́ wọn bàbá. kò sì lè lọ́lá sí àárẹ̀ yẹn tí wàá wá sí. wọ́n yìí dáa وإن أخذ حكمه من حيث الرجوع إلى كثير من الفقهاء بودي أجاكي إجاكي هو pé ó ti di bẹ́ẹ̀ sámùdájọ́ wa kù lórí ilé bẹ́ẹ̀ àdúró pọ́pátì bẹ́ẹ̀ àwọn àfa mi gbà kó ti bẹ́ẹ̀ torí pé ẹni tó ní kó tó lópe ní kíni wà kù ìlú tó tẹ̀lé ayé ẹ̀dá àgbà àwọn náà lọ sí ilé àmì ìjọ pé àgbà ní àpò ìjọgbọ́n lé nǹkan tó jogún ìjọgbọ́n pé ní kíni wà kù ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ ó ti di dẹ́dẹ́ pé àrùn ìbára wá sí ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ àkókò ní níládá bí wá sí ṣùgbọ́n àákò wá àwọn àfáàní ìṣẹ̀lẹ̀. inú wàhálà àmì sẹ́kítọ̀ ọ̀sùn lúùnù àbí kíkéèké yẹn pọ̀ ó jẹ́ gbẹgbẹgbẹ fàyẹ́kítọ̀ àkọ́ ó wá mú ìkanú àwọn ẹ́sẹ̀tì tó àbí ìkanú àwọn pọ́pátì tó jẹ́ ìmúfẹ́lú pọ́pátì láńpẹ̀lẹ̀ àlàkọ́rọ̀ fi ilé àti kíni àti ilẹ̀. káṣíyàtà àyèbá kẹ́rù máa bá pé a ah, ti bá kú ọmọ ilé mọ́sàn gbèsè yẹ mú ìkànnì ẹnu pọ́pátì kó ní wá kù lè ìfárí àbí kòkó ṣùgbọ́n kéde kéde nǹkan lè bí sàǹfààní kọ́ ìwọ̀ tó wà lọ́rùn rẹ̀ kẹ́lẹ́mọ́ dédé ni kẹ́lẹ́mọ́ yọ ń bẹ̀ fún àwọn tó níwọ̀ lọ́rùn wọn ni tó lọ́wọ́ fún ọmọ tó bá ti ta ẹlẹ́mọ́ kan gbèsè mọ́. ẹni àwọn yẹn kíkà wọ ayà àwọn àdè àdúgbò kẹ́lẹ́ kan mọ́ ọ̀nà òun ló gbé lẹ̀ fún pàlù ṣáàbù fún àbọ̀hún ọ̀yá kúrò bàbá àbọ̀hún àdúgbò tẹ̀ tó ti sàájú yóò há dúkọ́ compromise kó wá ní àwọn kan wo àwọn ọmọ dáadáa làwọn eléyìí ilé mi tó wà ń báyọ àwọn márùn náà mọ mi àwọn báyìí báyìí báyìí wá ti fún òun mo fi ṣe fún wọn àwọn ẹnikẹ́ ìmọ̀ náà wọn fún. àwọn yòókù wa ń bọ́ òfin tí wọ́n mẹ́. ó di méjì báyìí kó gbé lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ máa fi ṣe àbí kójú pé wá sí àbí kó náà mọ ọ kó náà mọ ọ̀sẹ̀ kí wọ́n ní sàǹfààní kẹ́ẹ̀kẹ́ wọ́n ní sàǹfààní. àwọn ìfọ́kù ló bá ń bọ̀rọ̀ àlàbà àbí àbí ó gbọ́lá fọ́ọ̀mù kan lórí àwọn kan ìlànà fáwọn ogun ìṣẹ̀lẹ̀ yìí tí ó sì ń kẹ́ tó jọ sí fáìlì mẹ́sì. ẹni tàbí ìlú hàrá làyè tó tọ́. حكما واحد من حيث الثواب والفضل أنا ملينا آنية الوقت آنية من جو أصلا جو وقت نقا لا تفيوبة وإن أخذ حكمه من حيث اللزوم عند كثير من الفقهاء أنا لقد أفهم كيف من بقينا من الوقت نشري أنت وقت واجر أولو أنت àyẹ̀kùnrin wa náà ṣùgbọ́n yìí bá tún kọ́lá fún àwọn akẹ́kẹ́ ẹ̀kẹ́rọ́ náà mọ́ láì sí mùsàlù gbèsè ẹ̀ nítorí justify nẹ́ẹ̀sì ṣé èyàn lè fẹ́ wá kù kó gbọ́lá fún ẹ̀ka tí àwọn ọ̀kan máa lọ́kẹ́ ẹ̀ka máa lò sáré nítorí justify nẹ́ẹ̀sì tó wà ó lè wà ó ní nǹkan mi yóò mú fi wá tí mo fún asán lọ́wọ́ tó lẹ́yìn mi nínú àwọn ọmọ mi náà kò bá tó wẹ́ kò bá tó wẹ́ tí a gẹ́gẹ́ fún ẹ̀yìn ọmọ àwọn tó bá tó nìkan ní ìmọ̀lẹ́bí ni ní ìmọ̀ fún yìí kò tó dúpọ̀ àti ẹni tó ní wọn fẹ́ kẹ́kẹ́ yà yà tí àdúgbò ẹ̀rẹ́bí ńlá fún wọn ní àyíwá ìyẹn wá fún olè lọ ní asẹ́sì ìwé ìdòdò kọ̀ọ̀kan láì sí jì ìyẹn lọ́dọ̀ àwọn fáwọn àìjà tó wá mẹ́sì wọn kò ní agbára tí ó kún náà wàkúrú mọ́ni fún fífa nìgbèrè àwọn ìlà ìfàhálà àwọn ọmọ ìdúró jẹ́ mọ̀kọ́ ẹni mùkàkùn nínú ọ̀bẹ̀ àgbẹ̀ yẹn ti ṣe ìbábẹ̀ tó ní bá dáhùn ìbábẹ̀ jẹ́ wọn nínú eléyìí dúlùmù ni ó máa jẹ́ tó bá gbọ́ lábáwọn ọmọ ìtajú kan lọ tí ó sì di pẹ̀pà tó tó fi ṣe tí kò kélé jẹ́ bír dáadáa kí ni ó máa jẹ́ jẹ́mọ́ àbòsí yàrá ilé ìsàánà ìmọ̀ràn ìlà ìsàánà lókùn kejì torí tọ́lọ́ ló ti ṣe bẹ́ẹ̀. وكل ما أحدث من غير أمر الله تعالى فهو مردود غير مقبول gbogbo tí ẹ bá ti délẹ̀ tí o sáré ní ẹranko lọ́wọ́ bẹ́ẹ̀ lọ dúró ìjọba agbádá mi gẹ́rù mọ̀kúbóyì ìjọba àlùdà mi ìdílé. Fàlùwà kò dé rú wà ní ìta. Wá kú ìdòrí bí rú dáadáa ni. Dáadáa ni. Alẹ́nìmọ̀ tó fi àárín ìlú dáadáa láti táwọn tá ti fi tá a gbé kalẹ̀ sí tọ́mọ̀jà ẹ̀. ìmọ̀ ní kọ̀rọ̀ bá tẹ̀lé ní àtọ̀lé tuntun mẹ́tọ́ tún mẹ́rin yẹn lẹ́gbẹ̀ẹ́ yẹn. àwọn lè àjá ti lè tàbí torí pé ní bùkátà sí. àgbà yẹn ní bùkátà sí ìmìlá àdúgbò àtọ̀lé fún wọn. àní bùkátà sí mọ́ṣáláṣí tó mọ́ṣáláṣí fún wọn. àmọ́ orúkọ àní bùkátà sí ìrànlọ́wọ́ àfẹ̀rànlọ́wọ́ fún wọn. ìdíjẹ́ wa pẹ̀lú. وإما الحاجة إليهم أن إما لحاجاتهم بين بين بين من بكاتا أو لحاجة إليهم أبا من بكاتا سوى إنه هو اللي يدرون أولا من بكاتا سوى أن لا بيتواصل سوى nítorí tó ẹsẹ̀ wá tún fáwọn ọmọ ogun pẹ̀lú pé ìlú ní ṣe kíní ìlú ní bùkátà sí wọn ẹsẹ̀ wá tún fáwọn afẹ́sìn fún ọ̀tọ́ lọ́wọ́ tó lẹ́yìn tó lè pa ní bùkátà sí wọn ẹ̀fọ́ ìkọ́ni fún ẹni mọ̀kápá tí wọ́n lọ àwọn aláwọ̀ náà kú àní mọ̀kápá tí wọ́n. àìkọ́ ilé pé tó oríṣiríṣi ọ̀nà ìdí tó pa àti dàrẹ́tì wá kìkìkì kan ní àti ẹ̀kọ́ súnmọ́ wa lẹ́bí àbí ládùúgbò ọ́ kó jẹ́ kẹ́rọ̀ ní ìdí nǹkan yẹn àbí àwọn agẹ́gẹ́ ládùúgbò ni a ní bùkátà sí wọn láwùjọ ká ní nǹkan báyìí láwùjọ àtúnṣe wákìtì fún wọn ẹni wà wà kọ́dá kọ́tọ́ mọ̀ àbádà ẹni sàárà àgbèrè ni ni wà kú tí ẹ bá ti gbé lẹ̀ sàárà àgbèrè ni mọ̀ àbádà mọ̀ àbádà tó ń rìn wá kú tí ó mọ̀ bẹ̀ fẹ́ ẹni tó ṣe wá kú tẹ̀lé yéèdì àdéhìí àṣà wà bọ̀ àbádà tuntun àmàlẹ̀ gbogbo tẹ́tẹ́ ẹ máa ń ṣe ìrún ló máa kí ni àwọn ló máa gbà ní àbí lọ hajj ní gbogbo gbà ìṣẹ̀rọ̀ mọ́ wọ́n ní àwọn ẹ̀sẹ̀ ilé yóò padà sọ bí ẹ̀ bá ti kú ṣùgbọ́n wá kù nǹkan àǹfààní bí ẹ̀ bá gbé lẹ́ǹtì ẹ̀ àǹfààní yóò máa lọ. wọ́n ti àyè àwọn ẹ̀ lòkòrò bíi nìdúnìyá ó ti ra àkàrà bákan náà gbogbo àádáa àádáa yẹn tó bá ti sán gbogbo iṣẹ́ olóore tó ṣe àǹfààní rẹ̀ ní tó àyàfi àwọn ìtọ́síwájú bíi wà sí báyìí. àwọn bàbá wọn wá sọlá ó ti nà náà nù mùsùlùmí mọ́tà àwa ni à ń yin òkú. wọ́n lọ́tò mọ̀ máa kọjá mọ̀ ìdẹ́sẹ̀ síwájú akọ́lẹ̀ wọ àtàrọ̀ mọ̀ àti onípa wọn. àbáwọ̀ àkọ́ onípa tó sílẹ̀ náà ní kíni àlọ́ wá kù nǹkan àǹfààní tó yẹ ṣe lè fi àwọn èèyàn bẹ́nẹ́fìtì lára wọn ni irú nǹkan bẹ́ẹ̀ àǹfààní yóò máa lọ. وكل شيء أحصيناه وكل شيء أحصيناه في إمام مبين ní gbogbo nǹkan láti kọ́ sínú ìmáàmù mùbí níbo ni ìmáàmù mùbí láàrín màkúrò ní orúkọ tó yà ń pè é ètò wá sí nínú àwọn eré pàtó ìṣẹ́kù lẹ́yìn nígbà tí ẹ̀ bá fọ́tún. náà àìsí ní Islam ẹ̀sìn tí ó fi àyè dáadáa lẹ́kọ́ yẹn ní ẹ̀kẹ́ ẹ̀sìn fojú kòkòrò àti máa ṣe. ojú ọ̀nà dáadáa ó pọ̀ nínú Islam. tó yẹ pé ní tọ́lọ́ba gbọ́yàn láàyè rẹ̀ ní máa ń ṣe yóò máa rí ẹ̀sán àgbéga àgbéga lọ́dọ̀ náà ìta fún wa ṣe ó wà ìta fara ṣe ó wà ẹ̀rí nígbà tó náà máa ń sọ pé àgbẹ̀ jẹ́ agbẹ́kọ̀jọ́ ọ̀nà tó náà bí amọ̀wá ni wọ́n máa ń fún ṣẹ̀ṣẹ̀ rò pé tí àwọn dúkìá wa náà kì í ṣe ìgbẹ́ kékeré ibi náà bá ti ka méjèèjì pọ̀ gan-an ẹ̀rí pé àmúwádì ní ó kọjú wájú tọ́nà wo wọn wà á fún sí nǹkan tó mẹ́ra. báwọn ẹni ìṣíwájú wa ní àmọ́ ìṣègbọ́ yìí ni wọ́n ti ṣe é. àwọn tó lọ bá ń lọ sọlọ bá wà ní wàhálà ìṣúná. wọ́n ní ilé ojú ní ọlọ́run. ذهب أهل الدثور بالأجور àwọn olówó ti kẹ́kọ̀ọ́ lọ àwọn olówó ẹ̀rẹ́sẹ̀ máa ń lápó ìsọ̀lú náà táwọn àmọ̀sọ̀lú bá a ti ń làwọn náà tó ẹ̀sùn mú náà táwọn bá a ti ń làwọn náà فيتصدقون بفضول أموالهم أو أموال من الأول يمتنع على رب يقرأ على السنة ويجب التسليم إن شاء الله شغل لباس كيف أني إذا لا يكون دون تحول مصيبة وأنا إنسان بتاعك ما سوتك قرآن ẹ̀rí ló mọ́sálásí láti àwọn ọ̀rẹ́ ìdìbò lágbára ní pé ṣé àlùjẹ́nà sábà fún wọn ló ń wá. èyí ló gbọdọ̀ mọ ọdún káàánú ẹ̀yẹ káà náà rí dáadáa ṣe onímọ̀ jẹ́ mọ́sálásí jẹ́ mọ́sálásí tí wọ́n ní láti ẹ̀mọ́ rí dáadáa ṣe. wọ́n gbé yẹn lẹ́nu tó yára tó lọ sí báwọn tí wọ́n ní. kì í bèèrè sí àwọn sọ̀ àwọn táà ní gan-an láníyàn dáadáa tó àwọn kan lẹ́kọ̀ọ́ ẹ̀sán lọ́ gbogbo láìláìláìlá kọ́dá pẹ̀lú fẹ́yìn náà ẹ̀mọ̀tí láìláìláìlá ẹ̀nà ìsúnmọ́ náà gbogbo tẹ̀sílẹ̀ ẹ̀rọ subhanallah kọ́dá pẹ̀lú gbogbo dáná ní kàlẹ́ àwọn olówó náà bá tún gbọ́dọ̀ ẹ̀yìn látòjọ ìṣèlú náà lù àwọn olówó náà bá tún ń ṣe àwọn ọlọ́ba àti ìṣe àyíká ní ti àwọn olówó tún ń ṣe kí láti ṣe sọ láàrin kàfádùnú láàyè tí ó sì yìnbọn ìyàtà orí ọlọ́ọ̀dọ́ náà tó lọ ṣiṣẹ́ lórí yóò náwó yóò nára ẹ̀kọ́ lóhun mi tó bá tẹ̀lé mi dáadáa ó lè gbé dáadáa lẹ́gẹ̀ẹ́ kó kàn wọ́n mọ̀ débẹ̀ ó lè ní ìjẹba nínà ibi tọ́lọ̀ bá kọ́ mi mọ̀ ẹ́ ṣe ní ìjẹba nínà ẹ̀mọ̀ àríwá àmọ̀ tuntun bí adáwà ló lè mọ̀ wá adáwà yẹn rárá sáré ó lè mọ̀ wá ìnà ṣùgbọ́n àwọn ẹ̀ka àwọn ẹ̀rìn ìṣíwájú méjèèjì làwọn ti fi ń tòun ta kápá ló ti pé ìyẹn máa ń ní ojú kòkòrò dáadáa irú kaba tó ń ṣe ẹ̀dá wọn ti bá gbé ẹ̀dá fàkókò wa ṣe bọ́ọ̀lù ní kọ́mọ́tòwáṣí ẹ̀rọ yẹn lọ́wọ́ ní. ọkọ̀dé ọ̀tún ní tuntun máa jẹ́ láwùjọ wa kámọ́rìjà àwùjọ tí wọ́n ẹ̀dá wọn lówó ń wọ́n rè wọ́n dé bẹ̀rẹ̀ rẹ̀. ẹni tó bá ti lẹ́yìn dáadáa yìí dèdè tó bá ní oníwèlé kí ni yóò máa ṣe náà. حديث لك قال ابي بعد من حديث ابي هريره رضي الله تعالى عنه ابو هريره ان قال ما يجي ترى بيتا ويجي كل وقت بين عليك هو ذا قطي ورغم بكلابه رضي الله تعالى عنه ان كتير جامعة كتير لما يجي يجي يجي ráǹtì tí àpò ìlera gbà yìí ẹ̀tọ́ fún mi ṣe pírẹ́sidẹ́ntì ìlú kẹ́nyà ní mínísítà ti fẹ́ àwọn àwọn pàwọ́ fún mi lágbàáyé mi tó gba ráǹtì káàkó ìdájọ́ rẹ̀ bí aláta ara rẹ̀ ọlọ́run wa mọ iye àdìsí rẹ̀ tí wọ́n ti kóòtù lẹ́yìn ní à ń ṣe lọ́wọ́ àti àmì àdìsí lásán ayẹyẹtọ́jọ́ kótóbá fẹ́ràn ìṣòro bí ọ̀la ọ̀fà àlá àná. lẹ́yìn tí wọ́n á mọ ìyọnu sílẹ̀ ẹni bẹ́ẹ̀ kó mọ sọ ní tí ò dáa ọlọ́run sọ. àbúrò yóò rẹ̀ gba àbí ìlú ọ̀rọ̀ yóò bàtà ara wọn ni àgbà ọ̀sùn làbá àti ìlú ọ̀sọ́lá kọ́ ọ́n á níbi tó bá tẹ̀lé ìgbà náà ọ̀sùn nìkan. sọmọ nìyẹn bá ti kú ọmọ nìyẹn wo mùsùlùmí bíi láàbò àmọ̀ yìí alẹ́ ìṣòro kò gbogbo ọmọ nìyẹn pátápátá nǹkan tó àwọn àna mi ẹ̀rọ nǹkan ó pè é sí ọmọ nìyẹn mùsùlùmí tí ń ṣe dáadáa láyé bọ̀ oríkèdè rí ẹ̀dí kẹta ìdí ìdáhùn yìí alẹ́ gbogbo ọmọ yẹn tó jẹ́ mùsùlùmí àwọn àwọn tó kiri kẹtí wọn mọ ìyàtọ̀ náà òun náà kó síbẹ̀. fúlẹ́ńdì àgbẹ̀ni tó bá jẹ́ ṣé òye ńlá ni dáadáa rẹ̀ ti tún lọ ó tún ṣe dáadáa ní sàárè ìjánu bá ife ń gbà wá lọ láyé tuntun gbà wá lọ tún ṣàdúrà fún wa nínú sàárè rẹ̀ ló ń gbọ́ ọmọ ènìyàn tó yẹ mùsùlùmí tó bá ti kú anábìrin kì ń kọ́ sọ àánú rú ànàlọ́ gbogbo ṣe rẹ̀ tó ṣe ó ti dé ìyẹn pé òní máa lẹ́sàn-án ní ìtòtò náà tàbí tó ti ṣe. ńlá mi fàlà àyàfi àwọn iṣẹ́ mẹ́ta kan. bọ́dà ọkùnrin gàríyà fàárà gbanilọ aróyìn rẹ̀ bí omi tí ń sàn lọ ń bá ní àlùmọ́ òdìjà rí omi tí lè dín tó ń sọ ìṣẹ́yìn dákẹ́ díẹ̀ àlùmọ́ òrò ọ̀sì omi adágún. Sàárà ilé yìí sábà dúró ní omi tí ń sàn lọ tí ó dùgbà fẹ́ dúró. Àmì ti ní irú sàárà àbẹ́rẹ́ tí yẹn bá ṣe àǹfààní rẹ̀ kò ní sán tí yẹn bá ṣe. Àwọn ẹni ní ìyóò sábà àdúrà tí ń sẹ́yìn láǹfààní àrẹ́jọ́ tó fẹ́ yín rìn lásán o wọ́n ní à ah, professor kìnìkan ẹ̀rí mẹ́tọ́ professor ni wọ́n àbí ẹ tó lọ gbé orí rẹ̀ sínú sínú glass ìyàwó orí rẹ̀ àwọ̀ ẹ̀ ó ní máa ń tó tọ́ bọ̀ irú mọ̀wó ló ní pé kí ń sẹ́yìn láǹfààní àbí ìdí ń da àwùjọ rú nítawọ̀ kọ̀kọ́ wọ̀ ní kàtó bá dáadáa tó ń ṣe mọ̀ bá ìmọ̀ tó ń ṣe yẹn láǹfààní akàrà ṣàlàyé rẹ̀ wọ́n ní oṣù aláǹfààní. àwọn aláǹfààní sọ̀rọ̀ abọ́mọ dáadáa kìí sọmọ lásán ọlọ́njẹ́ kọ́ máa ń bẹ́ yìí wá àmì ìgbọ́n lu ọmọ owó ọ̀rá lóyún sọ̀rọ̀ ọmọ dáadáa èsì dé o yẹ́dì ìlàwó ni wọ́n ṣàbá fún obìnrin ọ̀wá Muslim àdìsí wa náà sọ̀rọ̀ Muslim. lẹ́yìn àlùmọ́àlù àbá àwọn akẹ́kọ̀ọ́ tí ó rà yìí ذكر هذا الحديث في هذا الباب نص حديثه أبي sani mu an yi àfáà tó kọ síra yìí ṣé gbàsán ṣé gbàsán mi ní sẹ́yìn rẹ̀ ibùn hajar ọ̀nà kọlá rẹ̀ rahimahullah ta'ala wọ́n ní wọ́n mú hadithi wa ní abẹ́ báàbù alwaqf lẹ́yìn alwaqf wa ní ẹ̀sọ́ lápá tó jàríà torí pé wá sí nínú sàárà àti ìgbéni ní sàn yìí. أول من وقف في الإسلام عمر بن الخطاب رضي الله تعالى عنه أنا لا نعتبر من سواك من الإسلام من عمر كما أخرج عن أبي شيبة الذي ابن أبي شيبة قال مصنف فإن أول من وقف في الإسلام إن أول إن أول أول من وقف في الإسلام نعم وقف عمر wọ́n ní àkọ́kọ́ ẹni tó kọ́sọ́ wá fún ìlú ọmọ wá padà ṣàlàyé. bákan àtúnyẹ ilé ìjà àwọn ọ̀fà ara gba àmàlẹ́ ọlọ́run ti ṣe ilé iṣẹ́ láti wá ṣiṣẹ́ ní yorùbá ló gbélé ayé wọ́n ayé ní ọjà subhanallah àwọn ìlú mọ̀ sọ̀rọ̀ tí mo bá wú àmì ìgbà ẹ̀mí ṣiṣẹ́ sọ̀rọ̀ ayé lọ́jà ọ̀run nílé tí ọjà tẹ́ lọ́jà mẹ́ba nẹ́ńtẹ́ ní. ẹnà òfin àwọn aṣiṣẹ́ láyé ni bọ̀tẹ́ náà tún ní kírun o kí ni mo pe ayé lọ́jà ṣùgbọ́n ìfẹ́sí tí ó sì máa ń lórí ayé ni pé ìwà páyé ni kí ayé nílé. ayé ta wá yìí dáàrọ̀ amẹ̀lẹ́ ọlọ́ọ̀dún ní dáàrọ̀ amẹ́lẹ́ ilé iṣẹ́ يتزود من يتزود من العباد من الخير يو إيوه إيوه ما يو ما تيرا كذا كذا يو ما شدا كذا شدا كذا كل جزء هذا الوجود يعني أبو نيفا تفكرني تزود من الدنيا فإنك لا تدري إذا ìbájá náà lẹ́yìn àìsàn iṣẹ́ ìlànà ìfàjẹ́ tètè láyé o torí pé ọ̀hún ìjọba mẹ́lẹ́ bóyá ọ̀dàrọ̀ ibi ni wọ́n rọ pé kó ń fi dúníyà ka àndàkà jẹ́rí àná àbí sọ pé wọ́n bẹ́ẹ̀ ní ayé bí àlejò àbẹ́tẹ́lẹ́sọ̀dá ọ̀nà èyí fún mọ́rún náà àbúkọ́ ní tọ́ba lélẹ́ wọn máa retí arọ tọ́ba dárọ wọn máa retí ní alẹ́ tó fi máa ti sùn àti àtọ́ máa tó sùn. àfọ́nùbà àti oní ọ̀rẹ́ tó sọ onítọ̀rí kí ń tọ̀rí lóhun wàzá àti nǹkan lè lu wàhámù ní tẹ̀sí lóhun wàkẹ́yẹ́fà ìyá rẹ̀ tọ̀rí kí ń tọ̀rí ibi ń lọ́ọ́ dé kí ni ó jìnà níbo alkiyama wàbá àti kọ́ọ̀dì ìlú àwọn nǹkan tí mo pè ní kékeré ẹlòmí ìrú ẹ kéré àwọn kéré tí ìmọ̀ ọlọ́bí tó jìnà kí ni mo lè ń lọ à ń lọ kánò ní omi wo yẹ wá tó dání omere omi bọ́tù wọ́tà kan níjọ́ lẹ́wàá ní oṣù kan nìyí. èlò lẹ wá ala ara ìṣòwò nínú wà ní gbogbo à ah, kọ́lọ̀ kó gbogbo bá ti wà yín náà àní ju two thousand lọ. wàhámù nínú o ẹrù mi tó wá wúwo ẹrù ni àbájá lérò mi ẹni tí ò ní jẹ́ dáadáa tó ti yẹ wá níye oníkẹ́lẹ́ ta tẹ́tẹ́ ní mutí jalè ní àtìkúrẹ́ ẹ̀ka ní lọ kánò ó tó wá rú ẹrù kí wá ní òbí àmọ̀ rìn lọ náà ni ó ní wà kẹ́ ifá sí ìyá ọgbọ́n òun fẹ́ dá síbá àyà àkèsì àkèsì láyé àkèsì dáadáa àwòyà ìlú nà máa mú mìíràn ṣáà ìdáàrin ọ̀pọ̀rọ̀ mi ẹni àwọn èèyàn ó pèsè dáadáa láyé áwòyá nínú ní máa àwọn èèyàn ṣáp nínú ṣáp lè dáre òkúrọ àtòkúrọ àbí pé jẹ́pá burú lẹ́nu mí ń bì di ọ̀run alẹ́ ti yà dáre ìjọba èyí tó jẹ́ pé ilé ẹ̀sán ló wàfàyè fúlẹ̀ olùmọ̀mìnún amòmìnì àwọn ó jèrè ẹgbẹ́ fi lo èrè bẹ́ẹ̀ ni tó bá ṣe dáadáa ẹgbẹ́ tá a bá lọ́jà náà tí wàá níyẹn ṣe ó jèrè kámẹ́ yàtọ̀rù mọ̀tòrò fáwùtòrò àwọn tí wọ́n ṣàfihàn tó wọ́n fi dáadáa palẹ̀ tí wọ́n ṣe dáadáa àwọn owó wọn ṣòfò wọ́n bá ń ta alẹ́ tó ṣòfò olè tó ṣòfò tọ̀nù èyàn lè ṣòfò láyé ní bísínẹ́sì kan nígbà kan ṣùgbọ́n tọ̀nù ní ò ọjà tá a ní láyé tá a ti rí tọ́rọ́ kọ́bọ̀ gbogbo náà la fẹ́ ká gbèrè ìmọ̀tẹ́ yẹn bá fòfò àmọ̀ tí wá ọmọ fòfò rẹ̀ ní ṣùgbọ́n mo tí ò da tí ò lè rẹ̀ ní onígíní òfò tọ̀run. ẹni ìgbà mọ́tò ìsán tọmọ yẹn bá tún nkọ́tọ̀ àmọ̀ lọ ìṣẹ̀lẹ̀ ti tán ìlànà àbúrò àmàlì sàlàfà àyàfi àwọn ṣẹ́mẹ́ta yìí alẹ́ ti yíyá ní àtàrí àmàlì èyí tó jẹ́ pé ní nínú àwọn orípa tó yẹn ṣe kalẹ̀ ni ẹni ọlọ́ọ̀bà sùpánà wà tààlà ní inna nahnu nuhyi al-mawta àwa ni ààyè òkú ọ̀nà tó gbọmọ ọkọ̀ dámú ìbẹ̀ ṣe dáadáa níṣẹ́ akọ wa àtàrà àtàwọn orípa wọn. al-awwal alákọ̀ọ́kọ́ ni as-sadaqatu كوقت العقار الذي ينتفع به لكي يعني صفة تبيلة بشوب بليشة بما يبدأ به العقار ينتفع به إنشاء من ينفعني والحيوان المنتفع بركوبه أبي يانكو إنشاء من ينفعني كما يقول ẹ̀rẹ́ àbí mọ́tò ló gbélẹ̀ obìnrin wákì ó tún wáá ń gbé lọ mú epo wájú gbogbo àtọ́nà ń gbé lọ wá àti mọ́tò yìí o wá o lóde kíni ló wà fún ẹ máa ń lọ sí lẹ́tọ̀ ẹ máa fi kó irinṣẹ́ ẹ máa fi kó àgbàfẹ́ lò ẹ máa fi gbáwò yẹn náà lọ. wọ́n ti àwọn àlè ní mùsà àmàlà àbábọ́ ẹ̀wọ̀n làbọ̀ yìí àbí. رواية وثالة أولا كلام كتا يمون الدنباء فكتب العلم أبي كرام كرام لما ما يجب نفس وثالة نفس وثالة دعنا نقول كيف يجب دعنا يجب والمصاحف الشريفة المصحف يا معنى قلوبك المصحف gbogbo mọ́ṣáláṣí mọ́ṣáláṣí wá kù. wọ́n ní mọ́ṣáláṣí àti mọ́ṣáláṣí ọ̀rọ̀ lọ́mọ àpẹẹrẹ bá àbí kéèyàn máa sọ wọn di lóde ìlú yẹ òun náà fìnánsì àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ tí àwọn nǹkan yóò ẹ̀mọ́ fún wọn. wàkúrò hàn bí wọ́n àmúfáà lọ́ka. فكل هذه وامثالها اجر واجار على العبد ما دامت باقيه ẹni gbogbo ń bá káàkiri yóò ájúrò ha ẹ̀sán rẹ̀ járe ètò ń kàn sínú ní alẹ́lẹ́ àkùfẹ́ tó bá ṣe màdá mẹ́tò tí láìpẹ́ ní lánlá kan ẹ̀ máa ka tí wọ́n ti lọ. wíwọ́n gba kùránì ní mọ́ṣáláṣí ẹ̀rí two hundred fifty ẹ̀ máa kà á. àmì ẹ̀dẹ̀ gbogbo mọ́ṣáláṣí nínú báyìí gba kùránì bíi one thousand ń pín síbẹ̀ lọ. gbogbo àbáyé ti ń sàkọ̀ọ̀kan rẹ̀ o sọ́ńgbé sọ́ńkà ló máa وهذا أعظم فضائل الوقت النافع الذي يعين على الخير أني وليني أنصاري وقت من دوم بتودا سيكو يوم من لولا من الشدادة والأعمال الصالحة والأعمال الصالحة من علم أنا ما شدادة بما وجهاد كذا كذا كذا كذا كذا ونحو ذلك ẹ̀rì àtàwọn kan ní ìtọ́jọ́ من هذا نستدل على أن الوقف الشرعية صحيحة هو ما كان على جهة بر أن يبيل أقول في وقف صدح ونينتي وبابا أسمه tó jẹ́ pé adájọ́ ẹ̀kọ́ tó dá ní kọ̀rí ń dín bóyá nǹkan tó mọ́ ni láàrin káfà ní ẹ̀mọ́ lọ bá àwọn pàkírí àbáwọn lẹ́yìn àwòjí áfíríkà ìlú yẹ́kùn náà fi hàn àbí àwọn àmì míì tó ti ṣe wá láǹfààní wọn lè pinnu sí afẹ́ni ẹ̀sìn fíyàn dúró nǹkan báyìí bẹ́ẹ̀ kó máa fa àwọn èèyàn láǹfààní ìta fẹ́. ẹlẹ́ẹ̀kejì àlẹ́yìn ìmọ̀ alẹ́bí yorùbá ọbẹ̀ bàbá wà fara kù sí ọní lẹ́yìn ìgbà kẹ́ni ẹ̀ bá kú tán ní àǹfààní tó máa rí nìtòlábì mọ̀ àtúní bẹ́ẹ̀ ni àwọn ọmọ tó tó ti ní tó ti lọ rẹ́rẹ́rẹ́ ẹ wọ́n láwọn afárá kan yóò sára fún wa wọn lọmọ tó rẹrẹrẹ agbẹjọ ẹkẹ káwọn ṣẹkùn bá rọṣìmọ ọlọ àbáàlà àìmọye èèyàn ló kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn ẹ̀kọ́ tálùkọ jẹ níye lẹtọ káàkiri oníyẹ ẹnitó kápẹ́lá wọn nínú ọmọ akẹ́kọ̀ọ́ ni kótó akàn akẹ́kọ̀ọ́ akadẹmí àyànfẹ́ lẹ́kọ̀ọ́ àyànfẹ́ kùn bá sẹ́gbọ́ yìí lóye wọn náà jẹ́ ṣékùnù bá ẹjẹ fífi ní jamiu islamiyya bàbá bẹ́ẹ̀ jẹ́ afọ́jú àmà báwa ni ó jẹ́ dẹ́bùtì fífi sheikh abdulmusin abbas ahibahullah ta'ala àwọn afọ́jú wọ́n ti kọ̀ntró jamiu bẹ́ẹ̀ ti kọ̀ntró láyé tí wọ́n ní ìjọba ìgbéyà ti sẹ́yìn tí ẹ̀rọ táwọn ti lè kọ̀ntró ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí ní ìlú rẹ̀ ti dá kúrẹ́tọ́ àgbà dọ̀tọ́rà. àbí nígbà táwọn jẹ́ kúrú fún àwọn ọmọ bàbá àlùbá níwá láti sírí àgbà táwọn jẹ́ lẹ́kṣọ́rà kí ni àbá àlùbá nígbà pálíwò nígbà ẹ́ sheikh mohamed alamin shinkiti bàbá wọn fásitì àgbà káwọn jẹ́ lẹ́kṣọ́rà ìkànnì gbogbo ẹ̀yìn nígbà láyé wọn nínú jámẹ́ ìsìlámíyà sheikh abadi alayi fẹsẹ ìfowópamọ́ hafiza olawo sàánà ìwà mọ̀mọ́ kí ló máa sọ pàápàá kan ní káwùdílé mi ní sọ̀rọ̀ pé ní wọ́n bá ń sọ biography rẹ̀ ní ọ̀sẹ̀ wà lábẹ́jọ́ ti kú ní sàgbà ọ̀dọ́ àbámu bá ti fẹ́lẹ̀ fún àtọ́ súnmọ́ ọkẹ́ lábẹ́jọ́ tó bá sọ̀tọ̀ àbáwọ̀ sẹ̀mí rẹ̀ náà dìde ọmọ tí wàá fún bá sùn ṣé bàbá mi ọmọ tí wàá fún bá sùn ṣé bàbá ọmọ tí wàá fún bá sùn tí wọ́n tí ó lábẹ́ wọn ẹ̀yìn náà tí wọ́n ní kíyàn lọ́mọ tó tán nímọ̀ yàn ṣùgbọ́n náà ẹ̀yìn tó ń fọ́mọ rẹ̀ ká náà fàánù wàkútúbí wàkútúbí mu àlùláfà àbí tíra fa ṣe ìfàfáàdù mi ni ha táwọn ẹbí sáǹfààní jẹ́mọ́ tẹ̀síwájú kẹsíìrì ọdún wo ló ti wà ó ti ń súnmọ́ bí eight hundred years o báyẹn ti ń kà á bàbá wọn tó dáhùn nǹkan nínú ẹ̀tọ́ bá sọ̀rọ̀ ó ní àwọn dáhùnsẹ̀ àti tí àwùjọ ẹ̀ mẹ́tẹ́ẹ̀dì lásìkò wa pé kò bẹ́ẹ̀ tí wọ́n sábà tẹ́tù mẹ́mọ́ ẹ̀fẹ́ lágbàáyé tí ó sì ní ẹ lọ́dọọdún onírìyá ló sọ àìsí ìròyìn tó ń ta sábà wọn kùtùkù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyẹn fi sáǹfààní nínú mọ̀tò yẹn máa ń fi lẹ̀ tó sáǹfààní wọn ni wàkótó bẹ́ẹ̀ mọ̀ àlàfàtẹ́ ń yè sàpá àdùnmẹ́ni ha síra tó sáǹfààní àǹfààní tẹ̀sí nínú tí yẹn ti mọ̀ gba ládá lẹ́yìn fún mi. àwòkótó bẹ́ẹ̀ tọ́ba àhà àbẹ́yẹ̀ òtẹ́ẹ̀lẹ́kọ́ tíra ṣùgbọ́n ó tẹ tíra ká ah, ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ tẹ̀síìrì fún kẹ̀síìrì ẹ̀tẹ̀ wà àánà àlà lẹ́sìlẹ̀ àbẹ̀ nàná tí wọ́n máa yàn láti pín káàkiri. yẹn lẹ́ẹ̀ máa ń pé túbi á á tẹ̀síìrì àyò àlá náfà kọ́tì fa ẹ̀yìn lẹ́ka yẹn ẹ̀rọ tó wọ́n kọ́ sí ẹni rè kan tó ń ṣe dáadáa owó ẹ̀ lásìkò yẹn. ẹ máa ń wọn ọ̀ka ẹ̀ àwọn tí wọ́n kéèké ẹ máa ń wọn ọ̀jáńdà àbí tọ́jú ẹni fásitì bá rí kọ́mọ fún fún yàn ẹ́ àbúmọ́rọ̀ ẹ̀rọ ẹ̀dẹ́ ẹ̀rọ láti ń lọ owó ńláńlá ni tí a ní kọ́mọ tó máa fún fún yàn bí àtọ́ fún yàn ní nǹkan títí ẹ́ tọ́lẹ̀ tọ́lẹ̀ tọ́lẹ̀ náírà òun náà sì náà sì lọ sọ́gbà tó lágbára láti tẹ̀ ẹ̀ máa fún fún yàn mọ̀júmọ́ ní pàtàkì ẹ̀ máa fún fún yàn ẹ̀rẹ́ irú wákò tí ìyàwó alimẹ́tò fáṣọ àmìrọ́tò eh, àwọn tó wà níbi yá sọ̀kànlá àìgbéyé tíra gbogbo tíra ṣe fàbí gbogbo tíra ṣe fàbí tátá táwọn tẹ̀sílì wọn ó jẹ́ fọ́lù twenty three àbí ó gẹ̀rẹ́ àtàwọn ìwà lọ́dọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ọmọ àfúnyàn ẹ bá wo tó bọ́ àyẹ̀ báyìí ah, sẹ́ẹ̀bà ara yẹn bóyá yóò sọ̀rọ̀ lẹ́ta ọ̀sán ń tọ̀mọ̀ fún ìlú o ti ṣe lẹ́kọ̀ọ́ tó owó yẹn mọ̀ sí mẹ́rin láti sọ̀rọ̀ yìí náà láti fàtàwọn láti mẹ́tò dá ìmọ̀ fọ́ọ̀nù ẹ̀ ti ta eight àwọn thirty one to sixteen lọ́nà tó gbà fáì olùbá dún ẹ̀mọ̀ fún yẹn náà nítorí pé àwọn ìgbà tí mo máa lè kọ́ tí là kọ́ èyí tó ti kọ́ ń kọ́ wọ́n láyé ìlú wáyé àwọn àbá ṣùgbọ́n ìwọ náà lọ́mọ ṣe wàhálà bá sùn ìwọ lọ́mọ ṣe wàhálà ara owó tó ẹ jẹun náà ṣe kí ni náà ṣe ṣe àtọ́fà múra gan ọ̀dẹ́ ní ọ̀dẹ́ ní sábàdà mọ́ ìgbà tó nìkan sọ pé owó tàbí ṣe kí ni ilé ìsìn jẹ náà àbákan bí tèmi náà ṣe ń sọ̀rọ̀ àbákẹ́ ta ní àbákẹ́ rí nù jẹ̀mọ́ tó bá rí màá yẹ̀mí lẹ́kọ̀ọ́ ìjọmọ́ tó wá tó wà lè تمشي على الخارج كانت تدي من نبي أتو تجد ما تسام فعمتين في الليل إيه. أني مفين حديث الصحيح إنه حديث في يوم الليل أنا جاء الله صلى الله عليه وسلم علي بن القرار بن أبي طالب رضي الله تعالى عنه وقال لي أنا ni ogun Khaybar tó gbẹ́sẹ̀ àmì mi àwọn kéde àyáàdì aláwọ̀ kíkà rọ́bìlà wà àṣìdá kọ́lọ̀ ń fẹ̀yìn kan mọ̀nà látara rẹ̀ náà fi ní kọ́ ọ̀rọ̀ mọ́tà fojú ọ̀rọ̀ mọ́tà nfààní ìmọ̀tẹ́ yẹn gbélé pé adáwà ni yẹn ti fẹ́ ni ìmọ̀ náà ló gbé mọ̀ yẹn tọ́dọ̀ ẹ̀ ọ̀nà ti gbọ́ ó ti ń lò ó àbúkọ́ ni kọ́nà wọn afẹ́ nìkan mọ̀nà látara rẹ̀ káyọ̀ lákàmì ọmọrùn náà ó dáa ju umuru náà mi lọ èyí tó jẹ́ ojúlówó ẹ̀sà ara omi ń dà wí ká ló pé kọ́nà ń pè yẹn kan mọ̀ ẹ̀nà látara rẹ̀ ó dáa ju kan fún ẹni kí ni lọ ẹ́ gbé bí wàá gbọ̀n ẹ̀ ń lọ sọ ẹ̀yìn lè rẹ́ǹjì àbí private jet lọ fún àpéyìn tó yẹ ogun táǹkan lọ kọ́lọ̀ ń fẹ́yìn ẹ̀sẹ̀ mọ̀nà látara yẹn ibi tí mo ṣàǹfààní torí pé lókùn gbàtẹ́lẹ̀ náà bá ń mọ̀nà yẹn àǹfààní ìmọ̀ ìjọba ẹni tó fi mọ̀nà tó ká fọ́nù ẹ̀ka lọ́nà kẹsí kejì nínú tí ládàá rẹ̀ máa ń ṣe kí yẹn bá fún tán. ẹlẹ́kẹta àlùwárà tó sọ́nà lẹ̀ ọmọ dáadáa tí fi lẹ̀ tọ́wọ́ àtàná wárà tó sọ́nà ọba àjọ máa sẹ́yìn bí ọmọ àfábẹ́ bí ẹni direct àwọn wàlàdì wàlàdì àbọ̀mọ́mọ́ torí pé èèyàn tó kú tọmọ rẹ pé ọmọ rẹ ti kọ́ kó wá fún ọmọ rẹ tó ń jọ ọmọ ọmọ fún ọmọ rẹ náà sì ní zakarankan awusa ọmọ tó ń sọ mi àtọ́ pé bí ó ṣàìjọkùnrin o àtọkùnrin àti kíni àtọbìnrin ìrìnàjò máa ń ṣiṣẹ́ gbẹ́kẹ̀tẹ́ wọn ṣe ti ṣéèkì láwùjọ kan obìnrin làwọn bá bàrà àbí ẹ̀nìkan ọkùnrin fún obìnrin láti dá àwùjọ kan wà tọ́mọ bá ti jó bí ọmọ ọdún mélòó nígbà pé kó máa kó máa dààmú fúnra rẹ̀ ó sì wà láwùjọ wa nígbà níbi àwọn sábà ṣe bẹ́ẹ̀ ni wọ́n gba àlùmọ́jìrì káàkiri wọn ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún méje níjọ tèmi ẹ ń bí òbí rẹ nílẹ̀ làwọn òkú bàbá yàtọ̀ sí sẹ́yìn ìyàwó ló ń fẹ́ bàbá rà ní òkú fún ẹ tó yẹ fáwọn àwùjọ míì ẹ̀rì ọkùnrin làwọn kàkún nígbà tó bìnrin ìjọba lé ojú tó gbọ́n lọ ìyẹn náà wà lánàá lárúbáwá níjọ Islam tó wọ yìí padà ọmọ dáadáa tó ń sọ kò fẹ́ mọ tí ò lè jẹ́ dáadáa ẹ̀rì nínú Islam àtọkùnrin àtọkùnrin náà ni mo lè jẹ́ dáadáa lọ́nà nínú mùsùlùmí náà. والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانطات والصادقين والصابرين والصابرات والقانتين والصادقين والصادقات bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti kọ ọkùnrin ní gbóbìnrin ọ̀gbẹ́ ẹ̀yìn ọkùnrin nìkan ọmọ dáadáa kò bá jẹ́kùnrin kò bá jókè ní kéèyàn sílẹ̀ fàyà ń fa òbìdó àárín yìí tí wọ́n ń fàdúrà fẹ́ náà tí àdúrà wọn ń bá òbí rẹ̀ ní ṣe fún. Bàbá ìdá ìdíkúrú bá wọ̀lì àmọ́ ẹ̀rọ fún àlùfà ilé yìí. Àbí tó ń ṣiṣẹ́ dáadáa tó sì ń fi ẹ̀sán rẹ̀ kó máa lọ bá. Ẹ̀sán rẹ̀ kó máa bá. Tó ń ṣiṣẹ́ dáadáa. Wọ́n yìí bẹ̀rẹ̀ àbọ̀dọ̀ lọ àfọ̀hálà ìsàfádà ìsàfádà wàhálì àwọn àlejò wà pọ̀ jù ẹni tí èèyàn bá ṣe dáadáa yóò máa san òbí rẹ̀ ń bẹ̀ àwùjá gbogbo ní àmì àbí bàbá bá ìyá ìyá rẹ̀ àìnú já nfààní ń bẹ̀ ara nfààní tí èèyàn sọ wọn rí òbí wọn ti wọn gbogbo wàhálà tó wọn ṣe ó bá kókó la bọ́ ọmọ níbi kẹ̀kẹ́ fún yóò máa ṣe kíra kíta bẹ́ẹ̀ ni. ẹ̀tọ́ tó yẹ kéèyàn ṣe lẹ̀tọ́ àkọ́kọ́ mi ìwọ́n tó wá sí yàtọ̀ á ilé òkú bá dàgbà ọmọ ọmọ rẹ̀ ní mọ́ padà tètè alihakuli mọ̀tàbá dẹ́nu ẹ ẹ̀tọ́ tá a ń tàbí dínú tá ń dá padà fúnra rẹ̀ ní àjọ ìṣèǹjẹ̀ lánàá torí pé kẹ́ni ẹ bá lọ ti ń ṣàdúrà fún yóò máa ṣèkí ni yóò máa fún un. ṣùgbọ́n tí ò sọ tọmọ ń dúngò káàkiri àdúgbò parí àbá rẹ̀ ní òótọ́ àbí ń fa wàhálà ń darí láàrin àkùnso tọmọ rẹ̀ pé òbí ní ó lè ní yóò fara fún bẹ́ẹ̀. eléyìí nínú nǹkan tó yẹ ká gbóyè láàrin ẹlọ́mọ dáadáa tí ń ṣàdúrà fún àdúrà wo ní nǹkan pẹ̀lú pé àdìsí yìí àwọn àfa aládáadáa lè máa ń lò ó ẹ̀gbọ́n pé àtẹ̀sí ní sọ̀rọ̀ pé wọ́n kọ́ bàbá yìí ìrìn mọ́tò bá kú lẹ́tẹ̀ ń ṣàdúrà fún ẹ̀wà ní ṣàdúrà tó kẹjọ́ àbáyé kú ó mẹ́rin wá àti ó mẹ́rin wá ó mẹ́rin wá a ah, tọ́lọ́ tó bá káwọn afẹ́ mi síwájú wọ́n ní àjùsọ láti ń dókó pé púpọ̀ àti tọ́pá mẹ́rin wá ọtí bọ́ ewu tó fún mẹ́rin wá ọtí bọ́ wọ́n ní kọ́sà àdó àfọ̀nù pé wọ́n àdó àtẹ́yìn sọ ní akọ̀jọ̀ ń pé àwọn ahọ́n àtẹ́gẹ̀ gbéró lára àtẹ́gẹ̀ gbéró lára ṣé là ń ṣe ọ̀sán tó forí kì í ẹ̀sìn náà wà mọ́rí fún bàbá lówó ti ti kábọ́ lẹ́yìn wà mọ́rí fún bàbá láti ẹ̀sìn ángẹ́lì lérò lára tó hà nílá. àbí ẹ̀yà sàjọ àfún bàbá ẹ̀sìn òsọjọ́ o ẹni tó bá fẹ́ sọjọ́ kó mọ́sálásù rẹ̀ wá àdúrà jọ mẹ́ta àdúrà àjọ méje àbí ọ̀nà ọ̀pẹ́ méjì àbálẹ̀ bá fún ìdíjú jẹ́ mẹ́tẹ̀ pé tí ó bẹ̀rù kẹ́mú náà ní ọlọ́run mo níbi àbá yóò tí ó mọ̀ wọ́n rẹ̀ ní torí jẹ́ mẹ́tẹ̀ sí pé wọ́n ní ìdíbẹ́ ní abúlé ẹbí ń papọ̀ àdúrà àjọ mẹ́ta bẹ́ẹ̀ ni ẹ̀yin dẹ́yìn náà ń ṣe ẹ̀yin náà ń takò lọ́nà kẹrin kékeré àdúrà mẹ́ta kò nígbà tó bá tó àjọ mẹ́ta àjọ àjọ mẹ́jọ àbí kí ló ń ṣe fún ọtí tó mẹ́ta tó pé tó ń fà ní. báwọn náà ń ṣe láwọn ọ̀sán àwọn náà tó borí ju bàbá tó ìjọ oníjọ mẹ́ta kátó lé kíní ṣé tó ṣe nígbà wọn sọ àwọn náà ṣe àjọ kókò lé kíní. kò ní gbà pẹ́ẹ́tẹ́ àjọ àjọ mẹ́ta la gbé ìtún ẹgbẹ́ jíjọ́ mẹ́ta èké o kẹ́ẹ̀kọ́ ọdún òkú tó kú ẹ̀kan mọ́ wòran kábíyèmọ́ fẹ́ kàdá ẹ̀jẹ̀ kàdá ìdí ìjẹ́pẹ̀ẹ́ta tíjọ́ kẹta bá tó bá lọ ọlọ́run kò ní ìjàmbá náà ẹ̀rọ àtẹ̀jú ìdíjọ́ kẹjọ tí yóò bá fún wa ìwé lẹ́kùn ẹ̀dẹ́ ẹ́ twenty one days ẹ̀yin náà ń takò nígbà tó ń tẹ́tẹ́ tó bá tó wà ní yọ̀kẹ̀ ká tó tẹ́sí àti yọ̀kẹ̀ dé gbogbo àlẹ́ ẹ̀ máa ń ṣe o kìí ti ṣe bídí àlẹ́ ní ká fi ṣe kárí mi nìyí o tẹ́lá ìjọ ń tẹ́ fún ọ̀sán àná ńlá tẹ́lá ìjọ ń tẹ́ fún ọ̀sán àkọ́kọ́ yẹn ẹjẹ́ kejì tẹ́lẹ̀ mẹ́fà yẹn ní ṣe salomon òkúkú òjì lọ́dọ̀ àdúrà fún kílẹ̀ mẹ́fà ní tó ṣe yẹn ti gbé mọ́tò wo lẹ́nu ẹ máa wà ẹni tó ló ń bí ẹ̀fà ọlọ́ọ̀fọ́ ní ìlú àbáwọ̀ ọlọ́ọ̀fọ́ ní ìlú mọ́tò wo lẹ́nu ẹ wà tẹ́lẹ̀ ó ń ṣe àdúrà yẹn pẹ̀lú gíní pẹ̀lú ìsìláàfù ń dénú ṣùgbọ́n ìjọba tó ń jọ́ kéde ní ìdọ̀gbọ̀n yóò wà wá tuntun wa ẹ wá ti fàájì nìyí tó ó rẹ̀ fẹ́ gbọ́yé èyí kú sí ẹ̀wọ́n sàdúrà fún ìdínú kúrẹ̀ tí ó mọ̀ nígbà ẹni pẹ̀lẹ́ olóògùn orí ni wọ́n ẹni tí ó mọ̀ ẹni yẹn rí tó fi níyẹn tó kú fún yẹn ti pẹ̀lẹ́ wọ́n tó wá dídí òkèké ẹni tó kú wọn náà bá máa fẹ́ wájọ́ lọ bí àdúrà fáàrí lẹ́fẹ́ ẹ̀rí gbogbo gbà ìyẹn máa ń ìyẹn máa ń ṣe èyí ṣe bídíà ní kábíyèsí so àwọn àpá àtọ́nulẹ̀ ládùúgbò dáadáa lẹ́yìn kábẹ́rù ọlọ́ torí pé àwọn aládàáda lẹ́yìn tó bá pè fún wọn nínú ẹ̀rí náà wọ́n ṣe kí ni wọ́n máa mú àdúgbò yẹn máa ń kàdáda ìrìn tí wọ́n bá àbá yín wọ́n máa ṣàdúrà fún àwọn wàá padà orúkọ yẹn fọ́dọ̀ ara wọn àdúrà yẹn àwọn ni alágbàṣe lébọ̀ abániṣekí ni abániṣàdúrà nígbà tó mọ ẹni lẹ́sẹ̀ àbáwọn tó á dábì ìṣèkànnàlà bóyá tó bí kúnlẹ̀ títí náà kọ́nà kó forí ju àbá yóò dọ́kàn rẹ̀ ọ̀nà ẹ̀kẹ́ ń tọ́ lọ́gbà jíṣẹ́ ẹ̀rọ ìgbéyàwó ẹ̀rọ ìlà níwàwó níwàwó wò pé ah, ah, ẹ̀ ní náwó ní ẹ̀rí alágbàṣe àbúrò àbúrò ẹni kọ́ni yẹtẹ́mìlì abdi sàlá àtàtúkú lọ́ha ẹni mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lè pàdé lọ́dọ̀ ẹ̀dá bí ànyẹ́jì alákọ́dá kọ́pàǹdà àríyá ọ̀yìnfàfáàdùn wọn àmàlù ẹni ó lè ṣe sọ́dápọ̀ báyìí ó mọ̀ ṣàǹfà níbẹ̀ lórí ọ̀yìnfàfáàdùn wọn àmàlù afọ̀n ó bì tún lè ní ìmọ̀ tí ó gbé lẹ́bàá yẹn mọ̀ ṣàǹfà níbẹ̀ àwọn nẹ́sìrì ìlúkòtò àbí o ti fọ́n tíra nfààní kẹsíta òyàkúnnù láwùjọ orí yàtọ̀ sọ̀ọ̀lẹ̀ fún mi tí ó bìtún láwọn ọmọ dáadáa tó wọn tàbí àfún yèdè fún nílà ويهدون إليه الأعمال الصالحة أني في iṣẹ́ dára tó máa ń jẹ́ kó máa dájú ẹ̀kọ́ bí wọ́n jẹ́ ẹ̀sẹ̀ fún bàbá wa wọ́n mẹ́tẹ̀ẹ̀ta ilé pé sáré lòdì orí ńlá lálẹ́ yóò bó ṣe tó kú tó ládá mẹ́fà yóò tẹ̀tù mọ́ bá ní ó ṣe àwọn kẹkalẹ̀ ní ìsàwọn èèyàn láǹfààní ó ṣe gbé nǹkan mọ̀kalẹ̀ tó yẹn sàǹfààní bẹ́ẹ̀ ó tún láwọn ọmọ dáadáa tó ń ṣe kí ni tó ń ṣàdúrà fún wọn ni fàfádùrù lọ́ọ̀yì wà fẹ́ ọlá ọlọ́run fẹ́ àwọn ọlá kàbùkàbù gbogbo ó sì pé ta rẹ̀ èèyàn kan tuntun ọlá ọlọ́run ó tó ṣe kí ni طلب من جوزي المهم بن جوز أني من علم أن الدنيا دار سباق أنا دماغي في اللي اللي اللي دي جني أبي لا دي جني يا بني لي قال لي طايا في سارعوا إلى مغفرة إلى مغفرة من سورة آل عمران من سورة الحديث سابقوا إلى مغفرة من سورة المتوقفين إيه؟ فلذلك فليتنافس المتنافسون سبحان الله قالوا المسارع عن القرآن سارعوا الشهرة مسارع نتاعو يجبكم قالوا سابقوا يعني مسابقة مبدأ جزء لو lórí iṣẹ́ rẹ̀ ìyẹn náà wà ní Kùránì a rí tàmíràn kúsù mọ̀nà pátá ọ̀ ní débẹ̀kù mi gbogbo ẹ̀ lórí kí lórí iṣẹ́ rẹ̀ ìwà ìyẹn tọ́nù ẹ̀ lẹ́nu ọ̀ ní kọ́lé báyìí kò mí àwọn ti ra mọ́tò ìmúlòrà ibi táyà ń para wọn sí lọ́nà tó wá gbókè ìgbésẹ̀ tuntun dé dáadáa lẹ́nu ní nǹkan tó yẹn ń lò láyé ilé ìdíje tó yá àyìnwá nìkan ni láti ń kálukú bá gbé jẹ́wọ́ wọn ni tí wọ́n tẹ́mi dáadáa láti ń jẹ́lé ìdíje wọ́n náà dáadọ́ wọn pẹ́ta ni. ilé nǹkan kùránì ìwọ wo àmọ́ òwòrán gbogbo gbà ìwọ náà wọ́n bọ́tù máa ká ilé ń gbọ́wọ́ àti wọ́n ní. wọ́n náà gbìyànjú kí mìíràn wọn gbọ́dọ̀ náwó ìwọ náà mọ náà tí wọ́n náà bá ní dáadọ́ wọn pẹ́ta ṣùgbọ́n ìdàkejì là ń ní láwùjọ wa. ẹ̀kẹ́ ni ìwọ tó ń ṣiṣẹ́ ẹ̀rẹ́ ọ̀yọ́ òun ìwọ náà mọ̀ àbá kini eh, eh, hmm. ni mo lè lọ tẹ pátá lẹ́gbẹ̀ẹ́ à ń lọ wá àti mi kẹ́lẹ́ ẹ̀dí tó dà lórí òdò inú tó ṣe àlọ́wà ó ti pẹ́ lẹ́nu. ìwé bẹ́ẹ̀ bá kọ́ wo tẹ̀sẹ̀ báyìí ẹ̀mẹ̀ tó fi kọ́kọ́ rò lọ. àwọn ẹ̀dẹ̀ kí ni à ń bọ̀. ẹ̀dẹ̀ yá olùkọ́ mọ̀ ń gbà wẹ̀ ẹ̀kẹ́ mi nínú dáadáa tó yẹ ká mọ̀ sí bàmá fòsùn. àlìmọ́rù bùnú jáwé ó ní ká mọ̀ pé ilé ayé yìí ó ní ẹni tó bá mọ̀ pé ilé ayé ilé ìdíje ni wàtá sílẹ̀ fàdá ẹ̀ àti ìmọ̀ iṣẹ́ àwọn dáadáa. wà á nà òkú bá aláti mọ̀ sàbá tó wú àti tó kí ẹ bá mọ̀ pé gbogbo ògbà tí kò bá ti ga sí fi ẹ̀yìn níbi àgbọ́yé níbi ìmọ̀. wà á mọ̀ zadat martabatu fi dáre ìjàgbá ipò rẹ̀ kó tiẹ̀ ló ga sí lọ́rùn ni. ẹni tí yẹn bá mọ̀ bẹ́ẹ̀ ni habba zamani ló ti tèrè lọ opportunity àkókò tó ní. wọ̀lá mú mi lọ yẹ làbọ́tàlì ìṣẹ́jú kan báyìí kò ní sílẹ̀ láti gbé kiri láti fi ṣe nǹkan àǹfààní ṣùgbọ́n tẹ̀síwìfù ló pọ̀ pọ̀lọpọ̀ tí èso wọn tẹ̀síwìfù táwọn fà á fà á sábò ní ẹ̀yin náà máa kí nù sáfà òsọ́lì wọ́n máa fi kíni ẹ̀yin náà bá abẹ́ náà ló máa kí. abẹ́mọ̀ wá wà sí sáfà àtọ̀ èmi ò rẹ̀ kíni wọ́n máa wá bí ìgbà pé táìmù rẹ̀ kò lókun fún ọjà òbí ó ní bẹ́ẹ̀ bá mọ̀ pé tóun bá tún ṣe dáadáa ni kò ń ga sí ó sì mọ̀ pé ilé ayé ilé iṣẹ́ ni ilé ìdíje ni oníyóòtò ìlú ọkọ̀ tó ń sáàmù tó ní wà láwọn ìdọ́yẹ̀ ìlàkùkọ̀ ìṣẹ́jú kan pẹ́ oníbi ìṣẹ́jú kan kò níbi dábàrà wà láwọn yẹn tó fàbí ìlàkà kò ní fi dáadáa kálẹ̀ tùmọ̀ kínú ìlà àkọlà ẹ̀rí dáadáa tó lágbára láti àwòtòmùkìnùhùn tó lágbára àti ṣe kò ní sílẹ̀ láti mọ̀ ṣe. ìrẹ́gẹ́ tí ò lágbára kò lẹ́tí bí i dáadáa ẹni tó bá mọ̀ pé bóun ti ṣiṣẹ́ ní bóòtù ń ga lọ́dọ̀ ọlọ́run kò ní fi dáadáa lẹ̀ láì ṣe. ìmọ̀tẹ́ ìwọ̀n ní ẹgbẹ́ ti ṣe dáadáa ní tí ò bá mú mi. káà náà ká ti kẹ́kọ̀ọ́ lé e ní العلم وكني والعمل بعد المعتمد له العلم والعمل هذه أولا يبقى فرمي خطبة لكم الاستقامة إن الذين قالوا ربنا الله أتم الله ثم ربنا يقولون قال الله لا مكين ثم ثم استقاموا أقول أبو لولي إيه؟ لا تمام لا تمام ilé iná ṣe pàtàkì tá a bá fẹ́ kí kò wá ga lórí ìgbà wọn. ìkan náà akọrin ó ní wàhálà arọ sí olúwe náà ṣe àyíbá nínú àìkú àwọn èèyàn ò rí ìtótó ewó kàná pèsè lẹ́kọ́ dèrè ní aláfàmọ́ mi kéèyàn ní kúdra kó lágbára fi ṣe nǹkan ẹ ṣe parí ó sílẹ̀ ní àbí kó mọ̀ ṣe lọ kókè tó jáwọ́ mẹ́ ó ti jẹ́ mẹ́ dáadáa àfa ìní àléébù ni. ẹ̀rí tó ní àlùkọ́ọ̀lì yìí na ẹni tó lágbára àti ṣe tẹ̀lé pọ̀ lágbára ṣùgbọ́n ìmẹ́lẹ́ ìmọ̀mú yẹn gbà mamu ṣètọ́ ìmọ̀mú yẹn gbà mí. òun yẹ kí yẹn fẹ́ ṣe dáadáa ó dọwọ́ kálukú wa kí agbára mi yí dáadáa. àbánuwàmù òun fi kọ́ ha àbá sọ́ni tọ́lọ́ bá fi ṣe kò ń gẹ eléyìí tó láti kó ẹ̀rù fàmìyẹ sẹ́ni tó sàmúlẹ̀ òbẹ̀lẹ̀ ẹ̀lì àsìkò yẹn fi mímọ̀ ìmọ̀ ṣe pàtàkì torí tó bá padà yọ ọdẹ mọ́ra rẹ̀ mọ́ ànábi ni ẹ̀sẹ́ni mọ̀kámpa kọ́bùlà àwọn nǹkan máa ń kẹtẹtẹ lọ́wọ́ kó tó bá ní ìtìnàm ẹ̀yẹ tó ọkọ̀ tó tẹ̀sílẹ̀ gíráfẹ̀ tí máa ń ní tó ṣẹlẹ̀ sí ẹ ṣé máa ń mú ètò ìṣẹ̀lẹ̀ ẹ̀rì àyàtà ilé ayé tó jẹ́ ilé iṣẹ́ tó a sọ yìí kọ́bùlà mọ́tì síwájú kọ́ tó kú tí wọ́n bá gbé àtẹ̀kọ́ náà ṣe yìí ṣe kí ló padà mọ̀ jẹ́ fọ́tọ́ bá kú ẹ̀sán olówó mi nǹkan dáadáa bá tó lè ṣe ṣe báyìí ṣe ṣe má padà mọ̀ ṣe yóò wá àbùkù tó lè rí kẹ̀kẹ́ ẹni ànábi ní ṣàbáàbà ìgbà ọ̀dọ́ kọ́bùlà haramì kan tó darúgbó tó fẹ́ wá lọ́kọ̀ ń gbà wọn kódà bó ń wọ wá ẹni tó dàgbà nínú à nínú ẹni tó ẹ̀mọ̀ àwọn ẹ̀yàn ọmọ eighty eighty eighty two years àti lọ yóò nira lálẹ́ báyìí àbí <laughs> ẹ̀rí bí wọ́n ti dàgbà tó bá mú yẹn lọ láti kékeré kí ni wọ́n ti ẹ̀rí ọlọ́dún fi ṣe rọrùn fún un kọ́lọ́kọ́ sànù wa lẹ́sìn tó wọ́n ẹni tó ti dàgbà kó lè lo sẹ́ẹ̀mù ẹ̀bí èwe mọ́ kọ́lọ́kọ́ àti dáadáa fún àwa wa a máa rí wọn ẹ̀fà ẹ̀fà ẹ̀fà kọ́ kàràkàrà ṣùgbọ́n kò ní pọ̀ ìkànnì náà kọ́ ni nígbà tó dàgbà oyin àyálẹ̀ ìta ṣàbábá yàrá ìyàwó mẹ́rin àkómọ̀ ṣe o sígbà ìwé mi ò padà wá mọ́ àkólé padà ó ti lọ ni ó bí rọ̀ ó bì máa fa àlàálẹ̀ máa ṣe ibú hmm. kí n sọ tí ó gbó ewu tó sọ méjì èmi ni wàá débi kankan mọ́ ìgbà ah, èyí olùkọ́ tí ọmọ méjì mọ́ wọn láti gbòòwò kó sì padà kó wa mọ̀ kọ́ ọ̀dún mo ti wá rí ìtàn tí àwa yìí bá ń tọ́ka ara wa ah, àwa tí wọ́n bá tún bọ̀dé bóyá nígbà tí ń sọ bóyá ọ̀pá ló gbódá ní ìṣe o àbí bóyá ọ̀pọ̀ ọ̀pá ló mú dání nítorí wáyé kó ṣe nígbà tí ò ṣe ṣé nígbà ní wàá ṣe mí dáadáa bá ló fẹ́ gbàwé àbí ìlú gbà bá ló lè tààjì ìdúró mélòó lè dúró àti ìdí mọ́tálásí gẹ ogun ni ìdí òkìlẹ̀ bóyá orí ìjòkó ni ó bá tún jòkó yẹ káwọn ní àkọ́dà inú rẹ̀ ní olè tí ó bá kọ́ra yóò tọmọ ká lọ. wọ́n lọ́nà ń fẹ́ ka o ojúlé tilẹ̀ ògbé Kùránì dání gẹ́ẹ́ ìgò ní tilẹ̀ ní ibi sọ̀pọ̀tù rí mẹ́ ní ẹgbẹ́ bá ẹgbẹ́ bá bá kọ́ sí ìkásẹ̀ ìlú ẹ̀rí àlejò ka àwọn nǹkan yẹn bákan náà pàrọ̀ ìgbàtọ̀ ráyè kọ́bùlà ṣubú lè wọn ná àráyè ah, mọ yìí kọ́lá ti gba kẹ́kẹ́lẹ́ ìgbà tó ráyè gbọ́ kẹ́lẹ́. fọ́nrọ́ ìráyè ni ànágbèjẹ́ pé ya pé ní ìmọ̀ ní ìdẹ́ra ni ká ló ti tó dà. bákan náà fi hátà kọ́bùlà mọ́rọ̀ ìgbà tó bá lọ́la àti àkókò rẹ̀ àwọn nǹkan ìṣe pàtàkì. bàbá yìí ni ẹgbẹ́ ọlọ́mọbìnrin kò ń jẹ kó tẹ̀ lu ọkọ tẹ̀ láti fi wá mọ́. والمصابع كل محنة وفكر إلى أن يحصل, يحصل له ما يريد àìní ẹ̀rí wọ́n ní àwọn àdánù àdánwò lè mọ ẹja báyìí àtàìní nígbà tí wọ́n ti wá ìfẹ́wọ̀n ti wá wọn ìkéde ya ti sùúrù tí èyí ti wá ẹ̀ àwọn tí àbáyé ń dojú ọ̀rọ̀ yìí kọjú bẹ́ẹ̀ àtọ́jọ́ tó lọ́wọ́ tó lẹ́yìn àìní tó bá rọ́ níyẹn gbà mí ẹ̀wọ̀n ẹ̀mọ́ ẹlẹ́jà ní pàtàkì ìtajẹ́ ẹ̀wọ̀n tó bí wọ́n ń lò pálí pọ̀ náà tó bá ń sọ àdúgbò náà títí sì ni yóò mọ̀ gbọ́ yé nígbà tó ní bá dé bí tó bá mú bẹ́ẹ̀ ni tó bá dé díẹ̀ tó bẹ́ẹ̀ lómi tó ṣe kó tí ìjó díẹ̀ bẹ́ẹ̀ ẹni ká máa mú gbogbo àsìkò ṣiṣẹ́ àìní àìní àìní ìnẹ́ni abáníkáyà ti sùúrù ká lọ àsìkò wa lórí tó dáa ìròyìn ẹni fi bí àwọn orípa tó dáa sílẹ̀ kọ́nà wa sọ́nà wa ta alákọ̀ọ́sà ní ìkọ̀ọ̀kan wa tó fi wá sẹ́kọ̀ọ́ ní ẹ̀rọ alẹ́ ilé ìdájíjẹ́ àkọ́kọ́ lábẹ́ báàbù ojú ń di àwọn òṣèkéni àlùwàtù pé ká mú wàtù nǹkan bá gbé lẹ̀ tí ó mọ nínú tí ó mọ ẹ̀sọ́ àyẹ̀ láǹfààní tí ó sì mọ ẹ̀sọ́ aládàáni lọ. àdìsẹ́ ti àkọ́kọ́ náà àdìsẹ́ àbí òrera tó dé ẹ̀bá tó kú iṣẹ́ rẹ̀ ó ṣe kí ni tó sàn. ṣùgbọ́n ní bá lọ́dẹ́ ká àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìlú tí ó mọ iṣẹ́ kìíní. rẹ̀ ni èyí tó kẹwà á ju tó jẹ́ tó mú ju níbi oníkíní sọ́dá kọ́tó jàríyà sàárà àtàkùn sàn oyè ọkọ ilé kan onígbàmọ́ bóyá tó nílé tó pọ̀ fi kan lẹ̀ wọ́n fi fọ́ńtọ̀ kan dáadáa báyìí báyẹn ń dáǹfààní lọ ẹ̀rí àbí ó ní ilẹ̀ torí ká máa ṣe dáadáa bẹ́ẹ̀ ẹ̀yẹ ń dáǹfààní lọ níbẹ̀ ewu dáadáa tó mọ̀ sí ẹ̀mí àti ìmọ̀tẹ́yẹn síbẹ̀ tó sáǹfààní àtọmọ dáadáa fún sàdúrà ربنا سبحانه وتعالى إن لا لا تجمعه في القرآن وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين